ìwé kejì paul sí àwọn ará Tesalonica tẹsalóníkà kejì orí kìíní èmi paul àti silifanu àti timothy ni à ń kọ ìwé yìí sí ìjọ tẹsalóníkà tí í ṣe ìjọ ọlọ́run baba àti ti jésù kristi olúwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run baba àti olúwa jésù kristi máa wà pẹ̀lú yín. ẹ̀yin ará ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín ó tọ́ bẹ́ẹ̀ nítorí pé ìgbàgbọ́ yín ń tóbi sí i ìfẹ́ ẹnìkọ̀ọ̀kan yín sí ara yín sì ń pọ̀ sí i àwa fúnra wa ń fọ́nu nípa yín láàrin àwọn ìjọ Ọlọ́run à ń ròyìn ìfaradà àti ìgbàgbọ́ yín nínú gbogbo inúnibíni àti ìpọ́njú tí ẹ̀ ń faradà faradà yín jẹ́ ẹ̀rí ìdájọ́ òdodo ọlọ́run láti kà yín yẹ fún ìjọba rẹ̀ tí ẹ̀ ń tìtorí rẹ̀ jìyà nítorí ó tọ́ lójú ọlọ́run láti fi ìpọ́njú san ẹ̀san fún àwọn tí wọ́n ń pọ́n yín lójú àti láti fún ẹ̀yin tí wọ́n ń pọ́n lójú àti àwa náà ní ìsinmi nígbà tí olúwa wa jésù bá farahàn láti ọ̀run nínú ọwọ́ iná pẹ̀lú àwọn áńgẹ́lì tí wọ́n jẹ́ alágbára nígbà náà ni yóò gbẹ̀san lára àwọn tí kò mọ ọlọ́run àti àwọn tí kò gba ọ̀rọ̀ ìyìn rere olúwa wa jésù àwọn yìí ni wọn yóò gba ìdálẹ́bi sí ìparun ayérayé wọn yóò sì kúrò níwájú olúwa àti ògo agbára rẹ̀ nígbà tí olúwa bá dé ní ọjọ́ náà láti gba ògo lọ́dọ̀ àwọn ẹni mímọ́ rẹ̀ nígbà tí gbogbo àwọn tí ó gbàgbọ́ yóò máa yẹ́ ẹ sí nítorí wọ́n gba ẹ̀rí tí a jẹ́ fún wọn gbọ́ nítorí èyí ni a fi ń gbàdúrà fún yín nígbà gbogbo pé kí ọlọ́run wa lè kà yín yẹ fún ìpè tí ó pè yín kí ó mú èrò gbogbo ṣẹ kí ó sì fi agbára fún yín láti máa gbé ìgbé ayé tí ó yẹ onígbàgbọ́ kí ẹ lè yin orúkọ olúwa wa jésù lógo kí òun náà sì yìn yín gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wa àti ti olúwa jésù kristi. tẹsalónìkà kejì orí kejì ẹ̀yin ará à ń bẹ̀ yín nípa ọ̀rọ̀ lórí ìgbà tí olúwa yóò farahàn àti ìgbà tí yóò kó wa jọ sọ́dọ̀ ara rẹ̀ ẹ má jẹ́ kí ọkàn yín tètè mì tàbí kí èrò yín dàrú lórí ọ̀rọ̀ pé ọjọ́ olúwa ti dé kì bá jẹ́ pé nínú ọ̀rọ̀ wa tàbí nínú ẹ̀mí ni wọ́n ti rò pé a sọ tàbí bóyá nínú àlàyé kálàyé kan tàbí ìwé kan tí wọ́n rò pé ọ̀dọ̀ wa ni ó ti wá ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà nípa ọ̀rọ̀ yìí nítorí kí ọjọ́ olúwa tó dé ọ̀tẹ̀ nípa ti ẹ̀sìn ní láti kọ́kọ́ ṣẹlẹ̀ kí ẹni ibi nì ẹni ègbé nì sì farahàn yóò lòdì sí ohun gbogbo tí ó jẹ́ ti ọlọ́run tàbí tí ó jẹ mọ́ ti ẹ̀sìn yóò gbé ara rẹ̀ ga ju èyíkéyìí nínú àwọn òrìṣà lọ yóò tilẹ̀ lọ jókòó nínú tẹ́ḿpìlì Ọlọ́run yóò sì fi ara hàn pé òun ni Ọlọ́run. ẹ rántí pé a ti sọ gbogbo èyí fún yín nígbà tí a wà lọ́dọ̀ yín ǹjẹ́ nísinsìnyí ẹ mọ ohun tí ó ń ká a lọ́wọ́ kò tí kò jẹ́ kí ó farahàn títí àkókò rẹ̀ yóò fi tó nítorí nǹkan àṣírí kan tí máa ń fa rúkèrúdò ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ṣùgbọ́n ẹni tí ó ń ká a lọ́wọ́ kò wà kò ì kúrò lọ́nà nígbà tí ó bá kúrò lọ́nà tán ni ọkùnrin burúkú nì yóò wá farahàn ṣùgbọ́n olúwa jésù yóò fi èémí ẹnu rẹ̀ pa á yóò sọ ìfarahàn rẹ̀ di asán nítorí ẹni burúkú yìí yóò farahàn pẹ̀lú agbára èṣù yóò máa pidán yóò ṣe iṣẹ́ àmì yóò ṣe iṣẹ́ ìtànjẹ tí ó yani yóò fi ọ̀nà àrékèrèkè burúkú lóríṣiríṣi tan àwọn ẹni ègbé jẹ nítorí wọn kò ní ìfẹ́ òtítọ́ tí wọn ìbá fi rí ìgbàlà nítorí èyí Ọlọ́run rán agbára ìtànjẹ sí wọn kí wọ́n lè gba èké gbọ́ kí gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ lè gba ìdálẹ́bi àní àwọn tí wọ́n ní inú dídùn sí ìwà ibi. ṣùgbọ́n ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí yín ẹ̀yin ará àyànfẹ́ Olúwa nítorí Ọlọ́run ti yàn yín láti ìbẹ̀rẹ̀ wá láti gbà yín là nípa ẹ̀mí tí ó sọ yín di mímọ́ àti nípa gbígba òtítọ́ gbọ́ Ọlọ́run pè yín sí ipò yìí nípa ìwàásù wa kí ẹ lè jogún ògo Olúwa wa Jésù Kristi. nítorí náà ẹ̀yin ará ẹ dúró ṣinṣin kí ẹ sì di àwọn ẹ̀kọ́ tí a fi lé yín lọ́wọ́ mú kì bá a ṣe àwọn tí a kọ́ yín nípa ọ̀rọ̀ ẹnu tàbí nípa ìwé tí a ń kọ sí yín bẹ́ẹ̀ ni àwa náà gbà á olúwa wa fúnra rẹ̀ àti ọlọ́run bàbá wa tí ó fẹ́ wa tí ó fún wa ní ìtùnú ayérayé àti ìrètí rere nípa oore ọ̀fẹ́ yóò tù yín nínú yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú oríṣiríṣi iṣẹ́ àti ọ̀rọ̀ rere. tẹsalóníkà kejì orí kẹta. Ní ìparí, ẹ̀yin ará, ẹ máa gbàdúrà fún wa pé kí ọ̀rọ̀ Olúwa lè máa gbilẹ̀, kí ògo rẹ̀ máa tàn sí i, àní gẹ́gẹ́ bí ó ti rí láàrin yín. Kí ẹ tún máa gbàdúrà pé kí Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn ènìyàn burúkú àti àwọn ìkà. Nítorí kì í ṣe gbogbo ènìyàn ni ó gbàgbọ́, ṣùgbọ́n olódodo ni Olúwa, òun yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ tí yóò sì pa yín mọ́ kúrò nínú ibi gbogbo. a ní ìdánilójú nínú olúwa nípa yín pé àwọn ohun tí a ti sọ tí ẹ sì ń ṣe ni ẹ ó máa ṣe olúwa yóò tọ́ ọkàn yín láti mọ ìfẹ́ ọlọ́run àti ohun tí kristi faradà nítorí yín. ẹ̀yin ará à ń pàṣẹ fún yín ní orúkọ olúwa wa jésù kristi pé kí ẹ yẹra fún àwọn onígbàgbọ́ tí wọ́n bá ń rìn ségesège tí wọn kò tẹ̀lé ẹ̀kọ́ tí ẹ ti kọ́ lọ́dọ̀ wa nítorí ẹ̀yin fúnra yín mọ̀ bí ó ti yẹ kí ẹ ṣe àfarawé wa nítorí a kò rìn ségesège nígbà tí a wà láàrin yín bẹ́ẹ̀ ni a kò jẹ oúnjẹ ẹnikẹ́ni nínú yín lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n nínú làálàá àti ìṣòro ni à ń ṣiṣẹ́ tọ̀sán tòru kí a má bàa ní ẹnikẹ́ni nínú yín lára kì í ṣe pé a kò ní ẹ̀tọ́ láti jẹun lọ́dọ̀ yín ṣùgbọ́n a kò ṣe bẹ́ẹ̀ kí a lè fi ara wa ṣe àpẹẹrẹ fún yín kí ẹ lè farawé wa nítorí nígbà tí a wà lọ́dọ̀ yín a pàṣẹ fún yín pé bí ẹnikẹ́ni bá kọ̀ tí kò ṣiṣẹ́ ẹ má jẹ́ kí ó jẹun nítorí a gbọ́ pé àwọn kan nínú yín ń rìn ségesège wọn kì í ṣiṣẹ́ rárá ẹsẹ̀ ni wọ́n fi máa wọ̀lẹ̀ kiri a pàṣẹ fún irú àwọn bẹ́ẹ̀ a tún rọ̀ wọ́n nínú olúwa jésù kristi pé kí wọ́n máa ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ fún oúnjẹ ti ara wọn. ará ẹ má ṣe jẹ́ kí rere sú yín ṣe bí ẹnikẹ́ni kò bá gbọ́ ọ̀rọ̀ wa nínú ìwé yìí ẹ wo irú ẹni bẹ́ẹ̀ dáradára ẹ má ṣe bá a dà nǹkan kan pọ̀ kí ó lè yí padà. ẹ má mú un lọ́tà ṣùgbọ́n ẹ máa gbà á níyànjú bí onígbàgbọ́. kí olúwa àlàáfíà fúnra rẹ̀ fún yín ní àlàáfíà nígbà gbogbo lọ́nà gbogbo kí olúwa wà pẹ̀lú gbogbo yín èmi Pọ́ọ̀lù ni mo ń fi ọwọ́ ara mi pàápàá kọ ìwé yìí bí èmi ti máa ń kọ̀wé nìyí kí oore ọ̀fẹ́ olúwa wa Jésù Kristi kí ó wà pẹ̀lú gbogbo yín.